àti ọlọ́run tó ń bẹ alámúsà ìgbà wa àti àwọn abẹ́rẹ́ ìyàkéèsí ara wa ní àárọ̀ yìí sí orí nǹkan kan tí ó ṣe pàtàkì lórí irun wa níbi tí àwọn àtiṣe kọ̀ọ̀kan tí máa ń sábà ṣẹlẹ̀ sí wa lórí irun nítorí pé irun yìí gbogbo àná la mọ̀ pé ọ̀ràn yẹn ló jẹ́ ó sì jẹ́ nǹkan kan tó tóbi nínú àwọn erigun islam lẹ́yìn shahadatu an la ilaha illallah wa anna muhammad rasulullah lẹ́yìn ká jẹ́rìí pé kò sọ́ba kan àfi allah subhanahu wa ta'ala so ká sì jẹ́rìí pé anabi sallallahu alayhi wa sallam kò jíṣẹ́ allah subhanahu wa ta'ala ni so a mọ̀ pé èyí tó tún tẹ̀lé òun náà ni ìran sọ̀tọ́ jẹ́ pé anabi sallallahu alaihi wasallam anabi sọ̀rọ̀ yìí ó sọ̀rọ̀ nípa ìrun fún wa tó pọ̀ sọ̀tọ́ jẹ́ pé ó débi pé anabi ní awwalu ma yuhasabu bihi al-abdu yawm al-qiyamah as-salat anabi ní àkọ́kọ́ nù sẹ́ tí wọ́n kọ́kọ́ ṣe ìṣirò rẹ̀ tí wọ́n kọ́kọ́ wọ̀n fún ẹrú tó bá dijọ́ gbéde al òun náà ni ìrun so tí ìrun yìí bá ti dá ọmọ ènìyàn tó kù níwájú ẹ̀ nǹkan tí ó jẹ́ ìrọ̀rùn fún ọni pẹ̀lú ọ̀dà Allah subhanahu wa ta'ala tí ìrun yìí bá ti wá kú díẹ̀ káàtó tí ò bá sírun a jẹ́ pé ọmọnìyàn ó bẹ̀rẹ̀ sí fèsì wàhálà níwájú Allah subhanahu wa ta'ala so látara délé yìí ìrun yìí alábi sallallahu gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe rí tèmi ànábì sallallahu alaihi wasallam tèmi ànábì ń kírun so eléyìí túmọ̀ fún wa pé ìrun wa tábà máa kí a gbọ́dọ̀ máa sálápá ń tètè bí ìrun wa bí ṣe ṣe déédéé pẹ̀lú ìrun tà ànábì sallallahu alaihi wasallam so látìgbà tá a bá ti wọ inú ìrun tí tá a fi jáde lórí ìrun kọ́dà kan míì tá a máa ṣe ń gbà tá a bá sálámà lórí ìrun eléyìí náà inú àwọn kan tá a gbọ́dọ̀ gbìyànjú láti fi jọ anabi sallallahu alayhi wa sallam ni látara pé anabi ló ipe kí a fi kama kírun gẹ́gẹ́ bá anabi sallallahu alayhi wa sallam ti máa kírun àkíyèsí táwa fẹ́ pera wa ó ní í ṣe pẹ̀lú irun jama nígbà tá a bá ń kírun lẹ́yìn imam irun jama irun tá à ní irun jama yìí so òun náà ni ó túmọ̀ yìí pé èyí ó máa tẹ̀lé imam Ni ẹni tó wà níwájú tí ń kírun fún yàn tó jẹ́ ìmáàmù níbi gbogbo ìgbésẹ̀ tí ìmáàmù bá ń gbé so níbi ọ̀rọ̀ ni àbí níbi àwọn iṣẹ́ tó wà níbi ìrun a máa tẹ̀lé ìmáàmù nítorí pé àníyàn tá a fi wọ̀ọ̀run òun náà ni pé a fẹ́ kírun lẹ́yìn ìmáàmù ó yàtọ̀ sí ìrun tí a bá ń kí fúnra wa sí ìsìnkú bóyá à ń kí lẹ́yìn ìmáàmù so látara di eléyìí <clears throat> nígbà tá a bá ti wá wọnú a máa ṣe lẹ́yìn ìmáàmù ni a máa ṣe lẹ́yìn ìmáàmù lẹ́yìn ìgbà tí máa ń bá parí ẹ̀ tán tó parí tiẹ̀ tán àwa náà ó ṣe tiwa tẹ̀lé tó bá wí tiẹ̀ tán àwa náà ó wí tiwa tẹ̀lé tó bá jẹ́ pé ọ̀rọ̀ sísọ ni ẹ̀ tó bá sọ̀rọ̀ tán àwa náà ó ṣe kí àwa náà ó wí tiwa so anabi sallallahu alayhi wa sallam anabi sọ fún wa nínú hadith tó wà nínú sahih bukhari àti sahih muslim anabi sallallahu alayhi wa sallam nínú hadith anas bin malik àti abu huraira radiyallahu anhuma ànábì ní innama ju'ila al-imamu liyutamma bihi ànábì ní tí wọ́n gbé ìmáàmù kalẹ̀ fún òun náà ni ká máa ṣe kí ni ká máa tẹ̀lé a máa tẹ̀lé ìmáàmù ní fa idha kabbara fakabbiru tó látara délé tí ìmáàmù bá ti ṣe Allahu akbar yàní takbiratul tó ibi ìlà ti rí pé ibi tí fi bẹ̀rẹ̀ ẹ̀hún tí a mọ̀ pé yàn ti wọnú òun náà ni kábàrà takbiratul ihram kí ẹ òun náà ló fi lo fáàrù níbẹ̀ ẹ̀sìn báwọn níṣẹ́ kò sọ pé wàkàbìrú kò sọ pé sọ́màkàbìrú tó wáyé pé wàkàbìrú ẹ̀dínmọ̀ ẹni pé méjì ẹ̀ lè jọ wípa ọ̀pọ̀lọ́ ni mọ́jọ wíjẹ̀ tán ẹ̀yìn tó wá sọ pé sọ́màkàbìrú ó túmọ̀ pé ó lè wíjẹ̀ tán kó tiẹ̀ tí wá sí ta tí wọ́n tẹ̀ wá wíjẹ̀ ànábì òwú báwọn náà fi tiẹ̀ lé e ní so ànábì sallallahu alaihi wasallam ànábì ni wàyídà rọ́kà àfàrkà tó bá ti rùkú

ẹ̀yẹn tó bá ti rùkú báyìí káwa náà rùkú ẹ̀rẹ́ bí màmú ṣe rùkú so eléyìí náà ni ó túnbọ̀ pàkíyèsí àwọn ìmáàmù pé èèyàn máa ń fara balẹ̀ níbi àwọn orígun orun kọ̀ọ̀kan ẹ̀ dógbé ìta wíì nísìn ta ní kí wọ́n jẹ́ mọ́mú orúkú tán ìmáàmù mi ń bẹ <laughs> tó jẹ́ pé ìpàdé òfin rùkú tán sẹ́yà sí ní kẹrin yóò tẹ̀lé báyìí dé ó tún ti dìde tẹ̀gbé dá wa lálẹ́ yóò fẹ́ mọ́ mú àwọn ènìyàn so tá a bá <clears throat> kéèyàn farabalẹ̀ níbi rúkú kó farabalẹ̀ kó wí àwọn àdúkárù tí anabi sallallahu alayhi wa sallam tánàbí ní ká wí lórí rúkú ẹ̀rọ akọl ó kéré jù subhana rabbiyal azim kéèyàn ó wí lẹ́ẹ̀mẹ́ta ó kéré jù so kéèyàn wá wí kó pọ̀ ẹ̀ kò sí àgbà tó burú ń bẹ̀ yóò tún jáde kún ládàá ní kọ́lá anabi sallallahu alayhi wa sallam wọ́n nínú bá anabi ṣe máa kírun ìdú ànábì àti rúkú rẹ̀ àti sùjúdù rẹ̀ ìfẹ́ríkanlẹ̀ rẹ̀ ìmọ̀ ń fẹ́ẹ̀ ti rí di ara wọn bá ṣe dúó tá a pẹ́ lérí ìrìnkúnnàwókọ̀ ìdú yẹn tó kéwú tó kéwú tó kéwú tánà ìbá tó wà lérí rùkú náà yóò tún pẹ́ lérí rùkú náà yóò fẹ́ tó ìgbà tó wà lérí ìdó tó bá tó wà lórí sùjúdù náà yóò fẹ́ tó tó eléyìí túmọ̀ pé yóò fún àwọn tí ń kírun lẹ́yìn ẹ̀ láǹfààní láti jẹ́ kíni láti pé káwọn náà ó lè fara balẹ̀ ṣe gba àwọn nǹkan tó yẹ kí wọ́n ṣe lérí ìrun so anabi sallallahu alayhi wa sallam anabi ni wàyí dà sájàdá ẹ fásitì jùdù tó bá ti wá fèrí kalẹ̀ kí mọ́ ẹbá ti pé mọ́múnà fèrí kalẹ̀ fọ̀síjúdú ẹ̀yìn náà fèrí kalẹ̀ ẹ̀sì bá òní sìn so ìtumọ̀ eléyìí ni pé tẹ bá rí kí ànábì sallallahu alaihi wasallam tánábì bá ti lọ sùjúd kẹ́yìn ló ṣe kíni kẹ́yìn ló ṣẹ̀ṣẹ̀ wá ṣe sùjúd tì í so eléyìí ló fi wà nínú hadith kanú hadith ànábì sallallahu alaihi wasallam Anas ibn Malik ó ní tí ànábì sallallahu alaihi wasallam bá ṣe ó ní àwọn èéṣe ẹ̀yìn kọ̀kọ̀rọ̀ báyìí yàní ìbẹ̀rẹ̀ sùjúdù ní pé kíyàn ó ṣe kíni kí o ti bẹ́ẹ̀ bẹ̀rẹ̀ sí máa lọ báyìí ó láwọn èé palẹ̀ mọ́ sùjúdù àyùbá táwọn bá rí eré ànábì lẹ́lẹ̀ báyìí so eléyìí náà nínú ìtẹ̀lé ìmáàmù ni nínú hadith yẹ pé wàyídà sájàdá fàdúdù nígbà tó bá ti lọ ìforíkalẹ̀ ẹ̀yin náà ṣe ni ẹ̀yin náà ìforíkalẹ̀ kì í ṣe pé ẹjọ́ máa lọ kì í ṣe pé ẹ bá ó ti lọ tán ẹ ìgbà òun lẹ́yìn ló ṣẹ̀ṣẹ̀ wá sí kíni lẹ́yìn ló ṣe wá bẹ̀rẹ̀ sùjúdù tì í so eléyìí náà ní ń túmọ̀ fún wa pé nǹkan tá à ń pè ní sùjúdù ìfẹ́rí kalẹ̀ yìí ẹ̀ kì ṣe gbàtí ìlú bá nìkan yàní àtìgbà tá a bá ṣe kí ni nígbà tó ọrùn bá ti tẹ̀ kọ̀ báyìí tí tí ó fi kalẹ̀ ẹ̀ ìrìn àjò sùjúdù náà ni ìrìn àjò sùjúdù ti bẹ̀rẹ̀ ìrìn àjò ìforí kalẹ̀ wá bẹ̀rẹ̀ àtìgbà tá a bá ti tẹ̀ ọrùn báyìí títí tẹ̀rìwá so látara àdé eléyìí kò lẹ́tọ̀ọ́ fún yàn kó wá tẹ̀ ọrùn báyìí ẹ̀ àgbà tó bá rí pé ìmáàmù ṣe kí ni ó ti fẹ́rí kalẹ̀ so eléyìí náà nínú kíni nínú ìtẹ̀lé imam níbi ìrun ni kọ́lá náà bí bá débi pé wàyí ra sọ́lá qa'iman fa sallu qiyam tí màmú tẹ́ ń tẹ̀lé tó bá kírun lérí ìdúó ẹ̀yin náà máa ṣe kíni ẹ̀yin náà máa kírun lérí ìdúó ẹ kírun lérí ìdúó tí wọ́n bá ti kírun lérí ìdúó ẹ kọ́lá eléyìí ìtumọ̀ ìdákẹ́ ìtumọ̀ ìdákẹ́jì rẹ̀ ni pé tí màmú bá kírun lérí ìjòkó bóyá màmú ò lè dìde níṣẹ́ wá kírun lérí ìjòkó ẹ àyíbọ́yá lápèjúwe nísìnyí ẹ wá ń kírun tó jẹ́ ìrun náfílà àti tàràwé ìmọ̀ wá kí tí wá kí lérí jòkó àlẹ́bí ni ẹ̀yin náà ṣe kí ni ẹ kírun lérí jòkó látara pé kí ni látara pé ká fi tẹ̀lé ìmáàmù ìmáàmù ò máa kírun lérí jòkó ẹ̀yin wá dúró gangan lérí báyìí so ẹ̀yin náà ṣe kí ni ẹ kírun bí ó bá ṣe kírun ni so eléyìí ló ń túmọ̀ kí ni ló ń túmọ̀ pàtàkì bóò ni èyàn ṣe máa ṣe kí ni èyàn ṣe máa tẹ̀lé ìmáàmù hadith mutọ́lẹ̀ kan hadith al bin Azib kì ṣe Anas bin Malik òun ló sọ pé káàdì nàbí sallallahu alaihi wasallam ó ní ànábì sallallahu alaihi wasallam ó ní idha qala sami Allahu liman hamida ẹ̀ tánàbí sallallahu alaihi wasallam wá sọ pé sami Allahu liman hamida ẹ̀ tánàbí bá ti dìde lérí ìrùkú tó ní sami Allahu liman hamida ó ní lam yahni ahadun minna zahrahu hatta yaqa an-nabi sallallahu alaihi wasallam nínú wa ní tẹ̀yìn rẹ̀ kọ́kọ́rọ́ báyìí títí sáré sallallahu alaihi wasallam ó sì kí ni tí ó fi délẹ̀ tí ó fi fèrí kalẹ̀ thumma naqa'u sujudan ba'dahu lẹ́yìn ìgbà yẹn làwọn wà lọlẹ̀ táwọn wà lọlẹ̀ fèrí kalẹ̀ lẹ́yìn ànábì sallallahu alaihi nínú sharhu sahih muslim wọ́n ni fi hadha hadith wọ́n bẹ nínú hadith tá a kà وفي هذا الحديث هذا الأدب من آداب الصلاة وني ní ẹ̀kọ́ kan nínú àwọn ẹ̀kọ́ ọ̀hún ń bẹ nínú hadith àwọn káyí wa huwa anna súnà òun náà ni pé nínú súnà nàbí sallallahu alaihi wasallam alla yanhariya al-ma'mum lis-sujud òun náà ni pé ẹni tí ń kírun lẹ́yìn imam kò gbọ́dọ̀ tẹ kọ́kọ́rọ́ kó bẹ̀rẹ̀ sí sọ pé òun lọ sujud hatta yad'a al-imamu jabhatahu ala al-ard títí tí màmú òbí tí màmú òbí fi wájú rẹ̀ kalẹ̀ báyìí so ìgbà wọn lòun náà tó wá gbéra tiẹ̀ nínú bí káṣíyèsí tó wà níbi tẹ̀lé ìmáàmù tí àìsábà kíyèsí òun náà ni indata àmì nígbà tá a bá fẹ́ wí gbólóhùn àmì tá a bá fẹ́ gbólóhùn àmì nìyí àkíyèsí wà níbi bá ṣe wí níbi tá fẹ́ wí gbólóhùn àmì mọ́dì ti alifu alákọ̀ọ́kọ́ yẹ mọ́dì alifu tó bẹ̀rẹ̀ àmì nìyí a ní fàágùn jù títí tó tí ó fi tó bí ti gíní ti mímù tó mọ́jì tó wà níbi mímù àmín so a lè sọ pé àmín bí ọ̀pọ̀lọpọ̀ àwòyẹ sí máa ń fagùn mọ́dìyẹ á fagùn níwọ̀n bá àmín òun náà láti fagùn eléyìí àkíyèsí kan ní àkíyèsí ẹlẹ́ẹ̀kejì òun náà ni pé àsìkò ó láti àmín gbàtàbáwà lẹ́yìn imam ẹ àsìkò táà sí àmín gbàtàbáwà lẹ́yìn imam ó wà lẹ́yìn gíní ó wà lẹ́yìn ó wà lábẹ́ hadith aṣọ yìí náà ni tó yà Ànábì sallallahu alaihi wasallam ní ìmáàmù wọn gbé kalẹ̀ fún káàmà sí kíni káàmà tẹ̀lé Ànábì sallallahu alaihi wasallam nínú hadith wà nínú sahih Bukhari àti sahih Muslim Ànábì sallallahu alaihi wasallam Ànábì ní idha qala al-imamu idha amana al-imam fa aminu Ànábì ní tí ìmáàmù bá ti sọ pé àmín kẹ́yìn náà sí kíni kẹ́yìn náà sí àmín ẹni fa aminu lẹ́yìn gbà tó bá ṣe àmì tán kẹ́yìn ló ṣe kíni kó ṣe kẹ́sí àmìn anábì ní fa inna man wafaqa ta'minuhu ta'min al-malaika anábì ní torí pé ẹni tí àmì tiẹ̀ tó bá fi lè ṣe déédé pẹ̀lú àmì àwọn màláìkà so ó túnbọ̀ pé lásìkò yẹn náà màláìkà náà anábì ní Allah subhanahu wa ta'ala ó fèrè ẹsẹ̀ rẹ̀ tó ti sẹ̀ síwájú yóò fèrè rẹ̀ jẹ́ ẹ wo o ti lágbára tó kàṣẹ tààmì so látara àdé eléyìí láti rí i pé àtúntò láti ní fún wa ẹ kí àmì wa kó ba lè ṣe déédéé pẹ̀lú kíni pẹ̀lú ti ti ti àwọn màláíkà pẹ̀lú kí ọlọ́wọ́ bá lè kí ọlá kó ba fèrè ní táàdì sẹ̀ síwájú sí ó jìn wá nínú ẹsẹ̀ wa àfi ká jẹ́ kó ṣe kíni àfi ká jẹ́ pé àmì wa tá a bá ṣe ká má ṣe síwájú ìmáàmù a rí pé ọ̀pọ̀lọpọ̀ mi ọ̀pọ̀lọpọ̀ èèyàn ní ti báyìí ìmáàmù ṣe bẹ́ẹ̀ ìmáàmù tó bí aláìhìn wọlọ dọ́ọ̀lì ìmáàmù ní ti sẹ́mi ń bí wọlọ dọ́ọ̀lì rẹ̀ dépò pé yóò wí àmì tiẹ̀ táwọn èrò ẹ̀ ó ti kíni ó ti wí àmì tiwọn wọ́n ti sáwájú ìmáàmù níbẹ̀ anabi sallallahu alayhi wa sallam sì ní ìlà amala ìmáàmù so àjẹ́ pé kò rọrùn kí ámì nìyàn bẹ̀ ń kó ṣe déédéé pẹ̀lú tààmínú màláíkà pẹ̀lú ámì àwọn màláíkà so dépò pé wàá sọ́nà àbí tọ́lọ̀ ọba àlekẹ́ ló fi orí ẹsẹ̀ ní ẹ̀sìn tẹ̀síwájú ní òbí yóò fi jìyà so látara àdé eléyìí èyí tá a bá ti gbọ́ sí ìmáàmù ṣe àmín àtúnrò wọ́pìn báàmù kó ṣe alábàṣe ọlọ́dọ̀ọ̀lì ajẹ́kí máa ń sọ pé àmín àwọn náà wá ṣe àmín lẹ́yìn rẹ̀ so àwọn onímọ̀ alayhi rahmatullah sheikh wa al-Albani so wọ́n ní ó kéré jù ẹ̀yìn gbà téèyàn ó dé téèyàn ó bẹ̀rẹ̀ sí wí ámì téèyàn òun náà ní kó jẹ́ pé kíni kò bẹ́ ilá bùháìdá tààmì nìlì imam ẹ ti bá a lóde pé ní kété tí mọ́n bá ti bẹ̀rẹ̀ ámì tiẹ̀ tí wọ́n sọ pé ámì nígbà yẹn téèyàn bá bẹ̀rẹ̀ tiẹ̀ kò sí ọ̀kan tó burú bẹ́ẹ̀ àmọ́ èyí tó dáa jù ní pé kó sé kíni kó sọ pé kó jẹ́ kí màmú wí tiẹ̀ kálẹ̀ kó náà tó wá wí tiẹ̀ so kò gbọ́dọ̀ jẹ́ déédéé pẹ̀lú imam ó gbọ́dọ̀ jẹ́ pé dáàbò aláàrin wọn ti imam níbi ámì rẹ̀ ó ti bá oníṣe kò gbọ́dọ̀ ṣe déédéé pẹ̀lú imam kó ti gbọ́dọ̀ sáwájú imam so eléyìí yàní min kamali alẹ́tẹ̀dà eléyìí ni ìtumọ̀ pípépépéré ìtẹ̀lé imam nígbà tí a bá ń kírun so eléyìí sunna nabi sallallahu alayhi wa sallam ni so tó ti jẹ́ pé yàní ọ̀ràn yẹn níbi irun nígbà tó bá ti pé imam láti kírun àmọ́ nígbà tí a bá ń dánu kí múra wa kò sí pà ń tẹ̀lé ẹnì kankan so oníkálukú náà ni ó máa ṣégé ni òun náà yóò máa kírun yóò máa dáàrùn rẹ̀ kí fúnra rẹ̀ so eléyìí àkíyèsí ni ká gbìyànjú láti ṣe àtúnṣe rẹ̀ kí irun wa táǹkì àkóbá abilé ṣe déédéé pẹ̀lú tànàbí sallallahu alaihi sallam tó jẹ́ pé anábì náà ló pa wá láṣẹ ipe sallu kama ra'aytumuni usalli so gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni a sì rí hadithu al-musi'u fi salatihi tó tún ń ṣe àtúnṣe so ó túmọ̀ yìí pé irun a ní bùkátà sí ká kí i dáadáa kì í ṣe pé bóyá ká kí i bàbá ṣe rí arákùnrin yìí ó kírun anabi sallallahu alayhi wa sallam ní sọ́ọ̀lì báyìí ní kálá mùtú sọ́ọ̀lì ó sálámù tán anabi ní lọ kírun kò sí kírun ó tún kí ó tún kí ó tún padà wá bá anabi anabi ní lọ kírun nígbà tó wáyé wá tó bá anabi pé ah, ah ẹ má kí báyìí lọ ká anabi ó sì ẹ̀ tún kọ́ ọ alayhi sallallahu alayhi wa sallam anabi wa tún wa sàlàyé fún ba ó ṣe kini ba ó ṣe kí so eleyi ona ne kai kayfiyatu salatu nabi sallallahu alayhi wa sallam bá nabi sallallahu alayhi wa sallam ti ma kírun àbí allah subhanahu wa ta'ala kó máa sá gba irun wa kó ba ba wa jose wa tí a wa ji allah subhanahu wa ta'ala innahu waliyyu dhalika wal qadiru alayhi wa sallallahu ala nabiyyina muhammad wa ala alihi wa ashabihi wa sallam. سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك